ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yìí mo sọ nígbà kan pé a ti wo one chance èèyàn ò sì ní wo one chance kó má ní ìpalára ìpalára náà la wá ń rí yìí ẹ ráwọn ìjọba wa lórílẹ̀‐èdè yìí ẹ sì tàn wá tàn wá tàn wá tàn wá agbọ́n ẹni tí ọba gbọ́n ló kù. ó gbóná fẹlifẹli yọlá gbà lọ́wọ́ sárasára. ìlànà wá sí. ìbẹ̀rù bójú ọ̀nà sí àtọ́ mi corridor power jigijigi. one wọlé ní tẹsílísì bàbá wọn wá sí àgbáyé. fadilatu sheik muhidin najani bello. ó tún yà fáwọn rẹkọọdù ìgbé sókè. ẹnìkan ò ní jáde ta mọ́nì ìsìn kí n tún wá gbọ́ wókè ń pé mò ń kí ariwo ẹnìkan ò ní gbàlú nìsín kí n wá pé mo fẹ́ yọjú lójú wíńdò mo fẹ́ rí ẹ bá ń pariwo lọ́wọ́ ara yín nìsín ẹ kàn ń pariwo ara yín káàkiri náà ni. ẹ ò tí ì gbọ́ nǹkan kan one chance la kọ́lé ẹ̀ tún gbà. ìyọmọ orílẹ̀-èdè yìí àtiwọ́ one chance àti wọ́wọ́ ń cha ẹnìkan ò sì ní wọ́wọ́ ń cha àti bí mo ṣe wí ah, yóò farapa àti farapa ẹ̀rí epo wa ẹ̀rí dísù wa ẹ̀rí iye tọ́dà a sì fẹ́ máa pòdúsà àwọn nǹkan tá a máa fi ṣàǹfààní ọwọ́ àkùbí á ti rí epo tá a lò. a tún gbà kan sí i. èyí ló kù owó tó yẹ ká papọ̀ ká fi rẹ ronplane fún tí gbogbo wọn máa lò ebi ni ẹ̀yin ń lò ó káàkiri oníkálukú ń ra tiẹ̀ lẹ́wọ́n ń rà á káàkiri ẹ̀yin tí bàbá yín ògùn kẹ̀kẹ́ àbí ẹ ti dẹni tí ń fò lókè <laughs> mo kí yín o a padà lọ jábọ̀. ẹ tún gbà kan sí. wọn bulletproof mọ́tò tẹ́ ń rà ẹ gbé lọ àlìkíyàmà náà wàláyé tẹ́ ẹ bá rí gbé lọ ojú tì yín nìyẹn ojú tì yín ẹ̀yin rán dáradára wọ̀nyí. ìkan tún lẹ́lẹ́ ìgbé òkè. Ebo ni o ṣe rí fún pírẹsidẹ́ǹtì ìbéèrè látọ̀dọ̀ látọ̀dọ̀ ọlọ́run sí pírẹsidẹ́ǹtì. bàbá gómìnà bó ni ó ṣe rí lọ́dọ̀ rẹ̀. bó ni ó ṣe náà fàkẹ́yìnfà. ẹ bó bó àyèwò ló lérò pé o lè bára rẹ ń jọ náà bàbá mínísítà ń gbọ́. ó kunná lala wọn chance làkọ́lé ẹ̀ tún gbé e sókè. ọ̀pọ̀lọpọ̀ stéètì wa lórílẹ̀‐èdè yìí lọ́jọ́ bí ẹni pé àbújọ ọ̀ràn ti wa wọ́n sì rántí wa ẹni aràn lọ ni o ẹni aràn lọ ni owó tí a kó fún yín lọ́hùn kọ́ bọ̀dá owó tí a kó fún yín lọ́hùn kó ń bolo kó sí ń bolo kó sí gbogbo rẹ̀ òfò nìyí òfò ni. ìkọ́túnlélẹ̀ yẹ gbà. ẹ sá fẹ́ràn arọ irọ́ irọ́ ti ba yé yín jẹ́ irọ́ ti ba yé yín jẹ́ ẹ sì tún ṣèjọba ọ̀hún lóní kálukú tún fọmọ rẹ bọnú ẹ̀ fọmọ rẹ òfò ni gbogbo yín ó ṣe fa Allahu a tún eléyìí náà. ẹ mà pẹ́rù nàìjíríà yìí ó léwu púpọ̀ ó léwu ńgbà tá à ń fẹ́ nìkọ̀ọ̀kan yín jẹ tá à ń fún yín lóye ẹ̀mẹ̀ pírẹ́sídẹ́ǹtì ni gọ́fúnà ni mínísítà ni ó yẹ kẹ́ ẹ máa sunkún ni pé bò ó lẹ́ ẹ ṣe gbé ẹrù yìí kò bá yín lẹ́rù ọlọ́run tó bá dọ̀wájú àrùkí àmọ́ ẹ wàá jẹ yìí. ọ̀rọ̀ lọ́wọ́ àti tó bínú tán. látẹnu bàbá sheik wíìdì Ajani Bello. one chance làkọ́lé ẹ̀ àti gbé jáde. marketed and distributed by excel films and Coast International shop one owóde police station nọfà except wà lórí ta náírà lu Ògbómọ̀ṣọ́ tó fi mélòó tó wà lókèrè junction Òmùaran nípínlẹ̀ Kwara àtọ́fíìsì except tó wà ní shopping u eighteen and sixteen àmì arena shopping complex Bọ́ládé Òṣòdì Lagos telephone zero zero eight one three five three nine eight eight gbogbo rẹ́kọ̀dù olórin àti sinimá tó ń jáde nílé iṣẹ́ except lámàrin lórí YouTube wa Exxen TV ẹ kílíkì lórí ẹ̀kẹ́ rí latest release bàbá Muyideen Ajani Bello Punchance la kọ́lé ẹ̀ agbọ̀túngbọ̀ àwòtún wọn ni ó ti jáde ẹ̀ tètè lọ́ra tiyín o. Nàìjíríà yìí tọ́jú sùn wá. Ọ̀rọ̀ Nàìjíríà yìí tún mi náà ó tún mi lójú o. Ọ̀rọ̀ Nàìjíríà yìí tọ́jú sùn wá. Àwọn one chance ni o. Tọ́jú sùn wá. Àbí wọ́n ṣàánú mẹ̀kúnnù. ọ̀rọ̀ nàìjíríà yìí tójú súwá. ebi tó ń pa máa ló ń pa yá ló ń pa bàbá ẹ̀.